الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله علي الصالحين ولا عدوان إلا على الظالمين ولا عاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبارك السلام عليكم ورحمة الله وبركاته. Báwo pẹ́ ورحمة الله وبركاته أترى يسعدكم وساجد نبي محمد صلى الله عليه وسلم náà bá ti adúpẹ́ fún òní ọba tí ó ti ń rọrùn fún wa láti tún wà lálàáfíà ní dédé àkókò yìí dá fún ọlọ́run ọba náà Ìlúmí àwa láàmà ronú lórí wípé àwọn iṣẹ́ olóore kọ̀ọ̀kan ọlọ́mbá ní ká máa rí pé ká máa rántí wípé látara ń tọ́lọ̀ nítorí ẹ̀sẹ̀ wa kù náà nù mí o ká máa wà fojú kéré iṣẹ́ olóore yẹn ká lè tún tẹpá mọ́ láti lè máa ṣe bó ti pàdé bó ti yẹ àtúbà àtàárọ̀ ìta kí nínú tọ́lọ̀ torí ẹ̀sẹ̀ wa kù náà ní gbé kalẹ̀ tó kásùbà àtàárọ̀ àwábẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run bá ti mọ̀ sí mọ́lá kí ọlọ́run dákun jọjọ́ àríkà lọ́wọ́ wa o ọlọ́run mọ́ta bí wà láyà o fíramọ̀ ti yà rahamu rahim sọ̀látù lùjúmọ́ náà eléyìí tí ó tún wà níwájú wa àbẹ̀rẹ̀ ọlọ́run bí bí mélòó mélòó nu ẹrú tí sì ń bẹ láyé lákòókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó sì ní bá wa sí gímọ̀ kò sì sáré. ọ̀kan mi sọ̀híhín láta mi ń fẹ́rẹ̀ ìlàkí ọ̀kan mi sẹ̀kíni àtàhínà mi nà jáhà. mélòó mélòó ẹni tó lálàáfíà tó gbádùn sí kankan ò ó sì fàyè lẹ̀ láì ìtìjú ni láì rí kẹ̀kẹ́ tó pàṣẹ tó ti fèrè ní. ó máa fi à mo ti rí láàárọ̀ yìí a ti rí láàárọ̀ yìí láàárọ̀ yìí a ti rí. ọkùnrin kan ní tóbi ọdún kan náà bọ̀ báyìí nísìnyí. àdábánijà afárá àbúsọ̀fíà. ndị láàárọ̀ ọjọ́ náà àwọn ẹ̀ka àárí nísìnyí nísìnyí náà lọ yi. títí ti lọ si náà náà ní ìbọ́kalẹ̀ bá ń sí náà ní iṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ máa sí ìjọba ọkọ̀ e fi bọ́lẹ̀ ọ̀sìn ìṣẹ̀lẹ̀ nìkẹ́kẹ́ tó lè láti máa bẹ lọ́hùn láti máa bẹ lọ́hùn láti rọ ìrọ̀ ọlọ́run dákun láti ọ̀pọ̀ lórílẹ̀ o láti máa ran alé sí fáńtà tó kún ní ọjọ́ júmọ́ àwọn ẹ̀kọ́ júmọ́ tá a máa ran alé sí ẹ̀mẹ́jà gbàgbé. ìtẹ̀síwájú nínú tafsiru suratul Maryam eléyìí ti àwà nínú ẹ̀ ó sì jẹ́ sí wípé. Gbọ́dọ̀ fi sọrí súrà yìí. Ìkan rẹ̀ náà ni à ń kà lọ́wọ́. Ibi ọlọ́run ọba Allah ti ń ṣàlàyé fún wa bí ìyá wa Mariam ó ti lóyún ànábì wa Isa tí àwọn kan pè ní Jésù bí ìyá Mariam ti lóyún. Ẹ̀rín níbi àrẹ̀pà sọ fúnra wa ṣáájú wípé ọ̀nà àrà tánẹ̀tì yìí ká gbà wáyé òun náà ló jẹ́ káwọn ẹ̀kọ́ sọnù látara ẹ̀ sọnù yẹn lọ́wọ́ mú adé gbọ́ kọ́ra wọn kì í lọ́lọ́run dáwò. nígbà ló fi jẹ́ sí wípé bẹ́ẹ̀ bá lọ ṣe àwọn kankan tá à ń pè ní àlùfẹ́ràkù àdìyàn àlùfẹ́ràkù. èèyàn ma àwọn oríṣiríṣi nípa àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan tó sì lápọ̀ọ́lẹ̀. lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́ra ni àwọn tí wọ́n ń pera wọn lọ́mọlẹ́yìn Jésù. nígbà tọ́rọ̀ wáyé láàrin wọn táwọn náà ti ẹ̀fẹ́ wọn wọn léèrè yìí pé ẹni tí àwọn ń pè Maria tó Maria ló bí àrùn àwọn òfin ọlọ́run ọmọ ọlọ́run làwọn pè é àgbàdàlára ọlọ́run làwọn ń pè é níwọ̀n ọ̀rọ̀ kan lọ́tọ̀ láàrin wọn. wọ́n wá ń fa láàrin ara wọn pẹ̀lú àwọn táwọn obìnrin ló bí ọlọ́run káwọn ṣe ẹ̀wùn kan láàrin ara wọn náà ni o àwọn kan ní ọ̀hún ọlọ́run ni Màríà bí ọ̀dọ̀ bóun ní sẹ́ni wáyé rẹ̀ dáhùn àwọn kan ní kí sọ ọlọ́run ló bí wọ́n ní Màríà bí èèyàn láì jẹ́ ọlọ́run padà wá bá abẹ́rẹ́ nǹkan èèyàn méjì lè kọ́ ṣùgbọ́n ìjẹ́ ọlọ́run padà wá bá padà di ọlọ́run àwọn kan ní ọ̀wọ́ rárá o ó bá jẹ́ báwọn ajẹ́ pé èèyàn náà láàmà kò bó lè ṣe lè di ọlọ́run àwọn kan ní rárá àlùsọ báyẹn káàsọ ni wípé ìmùsẹ́zẹ̀já bẹ́yìn náà nàtùkìyà wá ilá ìyà ó sì mára ni ìjẹ́ ọlọ́run àti ìjẹ́ èèyàn sì máa lára bẹ́ẹ̀ ni Màríà bí

ṣùgbọ́n òun ti bẹ́ẹ̀ ọ̀nà àrà tọ́lọ̀ ń gbà ní kí ànábì Ìsá wáyé ọ̀fọ́dọ̀ ọlọ́run. Orí pé kí ni iṣẹ́ tọ́lọ̀ ń ṣe ní bó ṣe wáyé yẹn ọlọ́run ti ṣe tó yìí wọn lọ ṣáájú àtòrí ẹ̀kọ́ lọ́lọ́run. Àti fúnra wa pé tá bá rí pẹ́tọ́t a gbọ́dọ̀ máa ta ni pòdúsà ẹni tó ti tẹ̀yẹ lọ́yẹ ẹni yìí ó máa ṣe òun láwọ̀ á máa pàtàkì ṣiṣẹ́ tó ṣe òun lọ́wọ́ gbọ́dọ̀ pàtàkì lójú wa. ṣiṣẹ́ yẹn ti wù kó tóbi tó àẹni tó ṣiṣẹ́ yẹn lẹ́yẹ̀kọ́ pàtàkì lẹ́yẹ̀kọ́ káńkà lójú wa. orí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àwọn ìtàn bó ṣe wá wáyé àti àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ nígbà tí wọ́n bi tán òun là ń ṣàlọ́ tí ìgbà pàdé àti bàdé bi ara ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n nígbà náà. Nígbà tí wọ́n rí ti Máríàmù, ẹni táàrí kó lóyún, táà sì rọ́kùnrin kan pẹ̀lú ẹ̀rí, táà wá rí pé gbọ́mọ lọ́wọ́, àbẹ́ nìkan. Àwa rí pé ó gbé ọmọ lọ́wọ́, àá ká tó bolo tí rọ́mọ. Àwọn aká àwọn tún wí pé irú ìṣesí tó sì ṣe yìí àárírú bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bí ọ. Àwọn tó bí ọ ẹni rẹ nì. Láti máa ń sọ wípé ní kí òun kó rí lóòótọ́ ìpìlẹ̀ bá da bí bàbá bá da bàbá bàbá da ìyá da ìyá ìyá da ayé mọ̀ wọ́n pé ẹran ni wọ́n ọlọ́run wá fi ọmọ kan ṣàdánwò fún wọn pẹ́ àfihà àwọn èèyàn ò máa jèrè ọ̀rá tọrọ wọn náà gbọ́ wọ ọjà wọn tó bí ọ. ọ̀sẹ̀ kẹ́ni ọjà wọn tó bí ọ púpọ̀ àwọn tó bí ọ èèyàn dáadáa ni wọ́n. bàbá ti ẹ̀rí èèyàn pé sọ́mọ pé wọn ò kọ́ dáadáa ní òtún kí nìkan náà wọ́n máa kọ́ àwọ̀ ọlọ́yàyàkuyà náà sọ́kọ̀. ọ̀sẹ̀ kẹ́ni òun ni wọ́n ṣé owó àyè أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا هارون ما كان أبوك مراسا وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وقر بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم Ọlọ́ọ̀bá ọba àlejò ọlá ó ń tẹ̀síwájú láti sọ fún wa láti sọ lẹ́kùnrẹ́rẹ́ nípa ìtàn ìyá Mariam àtànẹ́bì wa Isa alayhi salatu wa salam. Ọlọ́run ní àwọn èèyàn Mariam tí wọ́n mọ àwọn tó bí wọ́n mà fáwọn èèyàn làwọn tó bí ó wá rí ọmọ lọ́wọ́ ẹ̀ láì màgbà tó ṣe ìgbéyàwó abẹ́rìndá gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé lẹ́nu òkúta náà oyún lẹ́gbọ́ ọmọ lẹ́rìí ẹ̀ ní màgbà tí wọ́n ṣe ìgbéyàwó ìgbéyàwó kan ọ̀ṣáájú oyún ọmọ ni wọ́n rí láwùjọ tó bá da láwùjọ tó ti yé láwùjọ tí wọ́n ń bẹ̀ sí ń ṣègbésí ayé wọn wọn láti challenge irú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ yóò ṣe bolo tirẹ̀ lẹ́yìn. ṣùgbọ́n àwùjọ tó ti lè yé wọn bàbá àwùjọ kan àbẹ̀tẹ̀ ló gbésí ayé wọn òun ni òní tẹ wọ́n lójú. láti gbọ́ wọ́n ní wọ́n lọ sọ́dọ̀ ọmọbìnrin kan ọ̀dọ̀ bàbá àbáyé nílé tí wọ́n fi ń tẹ̀lé ayé àgbàdo bá lóyún káwọn bá lóyún ọ̀nà làgbà tọrọ bàbá bàbá ní sábà kó fún ayé lóyún náà lówó tọrọ ìpẹ́ ìgbẹ́ra ayé lóòótọ́ kò sì lè jẹ́ bẹ́ẹ̀. àkọ́kọ́ náà ní wípé ká kọ́kọ́ tọrọ ara wọn tí wọ́n sọ pé lágbájá àti lágbájá àti wọ́n fúnra wọn lẹ́yìn ìgbà yẹn láwọn àrètí tó yóò dé. nínú lẹ́tọ̀ ni láti pilẹ̀ tí ànábìyà sọ̀rọ̀ wà á lọ sílẹ̀ àwọn tó dé òun lélẹ́yìí. nínú ìjẹ́ mẹ́ta yẹn lọ jà wọ́n lẹ́nu pé áá ọjọ́ tó bí oṣù yẹn dé yẹn tó fi hàn yí pé ìwà afẹ́wọ́ ìwà ìwà onínàbì òun ni kéèyàn bọ́ ọmọ wá láì sí kíni láì ní bàbá náà ni wọ́n sọ yìí áá ah, ah. mo ti rọ́ ma bàbá rẹ̀ ṣèyàn bá rẹ̀ sẹ́ńdídì ìyẹn rẹ̀ bá rẹ̀ wà máa káàna ti ó mọ́ kí gbagi ìyà àwọn tó bí ọ wọ́n èsì ṣekínni wọ́n èsì ṣekínni wọ́n èsì onínàbì ìsàfẹ́wó ọ̀bẹ́ǹkà àtàrọ̀ sílẹ̀ ẹ̀yìn ọ̀gá ẹ̀rí pé bí àtàkà yẹn ó jẹ́ ká mọ̀ pé mẹ́tọ̀ ọmọ ènìyàn pìlẹ̀ náà ní kí n ṣe kí o. náà wọ́n bá fẹ́ ní àwòrán yóò lọ sí àwọn tóbi yóò sì tọrọ wa yóò sì mọ̀ pé ìdàpọ̀ ara yóò lò tó pọ̀ fún tó wáyé. lẹ́tọ̀ nìyẹn. àìwá ṣe bẹ́ẹ̀ ìtẹ́sí ẹranko nìyẹn. ìtẹ́sí kíni ìtẹ́sí ẹranko. ẹranko ni ò ní sọ fún olówó ẹni ó fi kọ́ tí ó fi náwó yé wọ́n bá ká ọmọ náà ni ọ̀gá ti kára náà ni wọ́n ti ṣe tí wọ́n ṣe tí ó sì jọmọ tí wọ́n sì jọmọ. arábìyà kan kọ́ wọlé wáyé gbọ́dá fún adìẹ yín yẹn òun fẹ́ gùn. oníwà ìrísí ẹranko nígbà tí ìyẹn náà bá ti wá ń ṣe báyẹn a jẹ́ pé ìgbésí ayé ẹranko rẹ̀ ń gbé. obìnrin pé ṣáájú èèyàn kàn gbọ́ ọmọ wa láìsí yí pé lọ tọrọ obìnrin sísí ẹranko ni àmúnáwó obìnrin ká ẹ máa bọ́ ayé mọ́lẹ̀ láì gbàyọ̀ǹda lọ́dẹ̀ ẹni tó kí. láti ọ̀hún hùnà ìdílé alẹ́ hìnà sáré sọ nìyẹn àbí sọ nìyẹn. ẹ àwọn tó bí wọn àwọn tó bí wọn ni wọn torí ìdí eléyìí ṣe sí ẹranko ṣeéṣeṣe sí báyìí ọba ènìyàn mu nípìnlẹ̀ eléyìí lọ́wọ́ mú àwọn ah, ah, yìí áá èyí ò dáa náà ló mú tó ti mọ́ náà lójú nígbà tó dé tí ò lè yọjú tẹ́lẹ̀ ẹlẹ́sìn ọlọ́run lòun tóun tó kìí ṣùgbọ́n ti bẹ́ẹ̀ ó tí wọ́n ń lò náà tẹ́lẹ̀ àwọn náà ń lo ìṣẹ̀mí ìjọba ènìyàn sábà yìí pé wọ̀nyí ọ̀kan lè gbóyún wá láì sí ní kó ní o ó níbi tó ti wá. Bẹ́ẹ̀nìdà látara eléyìí Sàyámà náà ọlọ́ọ̀wà àlẹ́kọ́lá ìjọ̀mú tẹ́lẹ̀ wípé bí wọ́n bá ti dé nínú àwọn condition tá a gbé ọ lé lórí pẹ̀lú ìjọ ìbímọ rẹ tí obìnrin di wàhálà torí kò ní máa tó sọ ọ ní máa tó sọ bákan náà kátó wá lè mọ̀ yí pé àmì náà lọ́lọ́run tún ṣe ànábì yìí ságan fún rẹ̀ ọlọ́ọ̀bà àlekọ́ láti fi parí ètò sí rẹ̀ mariam mádàmú ààrẹ tí ẹ̀rọ ọmọ tó gbé lọ́wọ́ òun náà ní ọ́fíìsì àwọn ọmọ sọ̀rọ̀ Bàtà rọ́tí ilẹ̀ yìí, ó bá sọ fún ẹgbẹ́ ẹ̀rọ́tí ẹ̀rọ́tí wọn. Owó jẹ́ ìsọ yẹn, èmi ò lè fè sílẹ̀. Ẹbí ilé rẹ̀, ọ̀nà wọ́n fọ́mọ. Ọ̀lù mú máa sọ bí yá èsì àá. Kúrò tó sọ yìí, Mariam. Ọmọ tó wà lórí ẹgbẹ́ mi kẹ́lì ọlọ́run láti lẹ́bà fọ̀rọ̀ tó kí ọjọ́ àwọn wí ni ó ti ẹ̀gbọ́ tó lè tẹ̀sí tí a bá béèrè lọ́wọ́ ẹni ó ti lè tàṣí kò sí ẹlẹ́sì ìjọba ìkàtà ń sọ fún ó kà máa gbọ́ ariwo lásán ni kò lè dìbò tí ká ń sọ. ọ̀rọ̀ yìí ní abidó wọ́ọ́ látà ní àlìkìtà wàjàhálàní nàbí ìyá. Ọ̀pọ̀ wọ́n ni èyí ábídù wọ́ọ̀rọ̀. Èmi tẹ̀rí ẹrù ọlọ́run ọba lè ní ṣe olárúnà sọ múra wá. Ànábì èyí sá náà yẹn ń pè ní Jésù. Ìtàn rẹ̀ ọlọ́run pa fún wa, ọlọ́run ní ń pàtàn rẹ̀ o. Ìtẹ́wù dandan fún rẹ̀ rẹ̀ rí pé ẹ̀rín kíni, ẹni àdìdì lọ, ẹrú ọlọ́run lè ní ṣe ní ọmọ ọlọ́run. Ẹrú ọlọ́run lè ní o. Bẹ́ẹ̀ sì ni, a máa ń sọ fún ara pé, ọlọ́run dandan fún rẹ̀ ó jẹ́ ó sọ pẹ́rú òun lẹ́nu yìí, ó fi láre. Ipò ńlá ni gan níwájú ọlọ́run. Ipò ńlá ni ẹ̀sẹ̀ náà máa fẹ́ kọ̀ǹtẹ́lù ẹ̀mí ànẹ́bí àti tó wá fẹ́ tútù kẹ̀kẹ́ nípa ànẹ́bí nípa mi àní. alhamdulillahi alladhi anzala ala abdihi al-kitaba ọpẹ́ ni fún wọn lọ́wọ́ pàtó òun sọ àlùkùránì kalẹ̀ fún wọn irú tan ànẹ́bí sallallahu alaihi wasallam. subhana alladhi asra bi abdihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna nínú ní àwọn onírin ara ti ẹ̀rọ ó pa ànábì lẹ́rú ẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan ní Al-Qur'an àpẹẹlẹ sì ní jẹ́ bá ànábì sallallahu alaihi wasallam. torí ìdí eléyìí ànábì Ìsá ó ní ní àbídúlọ́ ẹ̀rọ ọlọ́run ní átàbí àlèkìtà tàṣẹ́wò ní ọlọ́run fún mi níwèé tí yìí fi jíṣẹ́ fún yín àbẹ́rẹ̀dà átàrí àlìkìtà ọlọ́run fún mi níwèé o àbẹ́rẹ̀dà ìwé wo ni òun náà ni Injil ìwé wo tí ó gbà náà gbọ́n bí ń yí wọn kalẹ̀ yìí pé òun ìwé bọ̀ wá o ìwé ń bọ̀ káàdì jíṣẹ́ tí ọmọ jẹ́ constitution wa tá a máa lò tí ọmọ gáìdì wa fún báwo láti sin lọ́hùn nínú ẹ̀ka ti sin lọ́hùn báwo ló ti yẹ ká máa gbé jìjì ayé láti máa ṣe ìfẹ́ ẹ̀tọ́ ọlọ́run tí ò ní máa jẹ́bẹ̀ẹ́ ẹnu tara wa lánàá sí. Ìjà béèrè lónìí, èyí tó jẹ́ òríjínà síra yẹn gangan tó sọ̀ kalẹ̀, òun dà. Ó kàn án. Ṣèbí translation lọ́pọ̀ lókùúta. Àgbé Bíbélì jáde àkàlẹ́ lè yóò bá. Ọlọ́run bí àbùbọ̀ àǹkọ́rá nílùú Yorùbá yẹn. Ẹ bá rí pé ẹnìkan kọ lédè Yorùbá hàn wọ́n ti kọ́ ẹ́rì kéwù rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kọ́ kéwù rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n àlebà yẹn ti pé ìtumọ̀ lélẹ́yìí ṣùgbọ́n kéwù náà ká lélẹ́yìí ẹni bá ti lọ kọ́ èdè lárúbáwá yẹn mọ̀ èdè tó kókó sọ pẹ̀lú ìnjíìlì náà táwọn sí báíbù èyí táwọn èèyàn kọ́kọ́ máa lọ lè kọ́ èdè yẹn náà táwọn áfíríkà ó tó wá di pé tẹ́nìkan bá ti gbé ìbò náà kọ́ máa pilẹ̀ bó sọ wọn ò náà ni ọmọ ìjà àbájọ wọ́n láti lè ka òyìnbó yẹn pé wọ́n wá fún àwọn vocabulary ńlá ńlá tó tọ̀tọ̀ nípa. Wọ́n wo kẹ́nìkà ń jò ní nígbà tẹ́lẹ̀ yẹn sọ̀rọ̀. Ó ní nígbà tí ẹ̀sìn dé sí Róòmù, ìgbà yẹn ní jẹ́ religion. Ó ní but when he come to Africa, ó bá di business. <laughs> ẹgbà tó jẹ́ áfíríkà báyìí ó ti bísínẹ́sì nípa wá ti bísínẹ́sì tó tọ́ ẹ̀rẹ̀ kan wá ti wò tuntun níwọ̀n wá ti rí ibi sọ́ọ̀bù kan tó lẹ́ka sọ́ọ̀bù ọ̀pẹ̀ rí jẹ́ láti ẹ̀. àwọn náà wọn pariwo wọn máa retí kí nǹkan ọmọ jáde. àbẹ́ẹ̀kọ́ torí ìdí eléyìí jàmá ọlọ́ọ̀bà lè kẹ́ ọlá ó ń sọ fún wa wípé òun fà nábì wa ìsá Òfin rẹ̀ sọ pé Atáàrí Àlekìtà fi ẹnì kẹ́kọ́ wájà aláàní ìgbàdí ìyá ọlọ́run ti sinmi lá ànábì ọlọ́run. Ànábì ọlọ́run ni o. Ẹ wo ọ̀rọ̀. Ẹ wo tí ọmọ kékeré ń sọ lẹ́nu. Bákan náà, ó ní wájà aláàní mú bàárọ̀ kàá ẹ̀ náà máa kún un tó. Ẹ̀rẹ́ tí ń wò ní gbogbo omi tí mo bá dé ẹni àlùbáríkà lọ́la ọba àlejò ẹ láti ní. Hmm? Wà òótọ́ ní ti sọ̀la ọlọ́run sì sàtọ́lẹ̀ kí n kírun fún mi. Ẹ̀rẹ́ ìta ní sọ̀rọ̀ wò. Ọlọ́run pàṣẹ kí n kírun. Ó sọ fún mi. Kódà wà jàkà. Ó pàṣẹ kí n máa yọ jàkà. Máa dùn tó háyà. Ó sì gbàtí bàtí bàtí láyé ẹnì kan wá pẹ̀lú àrẹ̀ pé onígbàgbọ́ làwa kò lẹ́sìn kírun onígbàgbọ́ làwa zakada tẹ̀yìn yọ ebi ìdá mẹ́wàá lẹ́yìn yọ ìdá mẹ́wàá ló fòkì ìwọ̀n nǹkan ní kàkà ò nínú owó rẹ̀ tó bá ti dídẹ́ kan bá ti rówó kan ìdá mẹ́wàá wọ̀rọ̀ ìdá mẹ́wàá àpà ó lè ní ní. ẹ̀ka lọ́dún ọlọ́run ni ayọ̀ tábà yọ ẹ̀ka lọ́dún ọlọ́run ni tẹ́bà yọ kí ni ìdá mẹ́wàá gbogbo ní sẹ́yìn bá ní lówó nígbà ká bá ti wọ̀ wá ní over forty ẹ̀wù Islam one over forty náà lè yọ̀yọ̀ tó bá ní pé ká lọ pé ìdá mẹ́wàá nínú one million ní ìṣèlú mẹ́wàá jẹ́ zaka nìyàn nínú one hundred thousand fẹ́rẹ̀ ẹ̀rọ owó Islam dábìlì just twenty five thousand three nine ní one million ẹ̀wù Islam ọba ní one million níbi zaka wọ̀ láńsọ zaka ọ̀wọ̀ one million lásìkò táwà yìí ìpanu owó ṣùgbọ́n kájà pé a kàn ń mú àpèjúwe wa nínú one million zaka ẹlẹ́yọ zaka one million oní one million pé bọ́fẹ́ zaka rẹ̀ tún lè èlé lọ́ọ́ yọ ọ́n àti islam ní ayọ́ fún twenty five thousand naira ni ṣùgbọ́n ìdámẹ́wàá ni tiwọn. Zaka kọ́ ni wọ́n yọ ó túmọ̀ sí pé àgbékalẹ̀ tiwọn nìyẹn ẹ wò ó ń sọ yìí lọ́dún ni tó ṣe pé tó ti yí kìí sẹ́ǹtì ká tó ti yọ wù bóyá ìdámẹ́wàá ní. ṣùgbọ́n èsì ìsìlá mú kọ̀ọ̀kan wa ní pé ẹni ọlọ́pàá ló bá yí kìí sẹ́ǹtì ká tó bá ṣe kan sàárà sàárà yàtọ̀ sí kí wá ṣe pé káfẹ́ ẹ kọ̀kọ̀ rẹ̀ rẹ̀ tó wù ọ ni. tó bá ti ṣe sínú sáàmù rẹ̀ tó bá ti ṣe sínú èyí tó kọ̀ àmọ́ pọ̀ sí i sáàmù níjẹ ni. ìdí eléyìí náà Anábì Isa wá sọ kẹ́kẹ́ níbẹ̀rẹ̀ ayẹ̀ lè ta kàtán ìkówájà alánímú bàárọ̀tà ọlọ́run ṣe nílẹ̀ ní àlùbáríkà. Ẹlẹ́kun ilé mélòó lànàbì Isa kọ́. Kó tó di pé ọlọ́run bá lè kọ́lá gbé lòkè padà. Ilé mélòó lọ́kọ́. Ó sì lè nà àlùbáríkà lò. Ẹnìkan lè nù wá jáde jáde skul. Ó ń ṣiṣẹ́ níwọ̀nba pọ̀pọ́lé ọ̀rá mọ́tò wani alal isa wani albarka wani a albarka wani fún ọkọ lónìí ló ní mọ́tò ni ó fi hàn yí pé mọ́tò ilé òun kọ́ ló máa dì sáàmì pé èèyàn lálùbáríkà bí ọ̀làlùbáríkà nígbà lónìí kí ni wọ́n ń já lùbáríkà kí ni ń já lùbáríkà kí ni ń já lùbáríkà nǹkan ta ni ó jẹ́ wípé mànàwíyò ni ẹ̀rí mànàwíyò ni. ṣùgbọ́n èyí tí ó kún ná látàdúrà àbọ̀ ní ọ̀dẹ̀ pé wọ́n ní ànábì Ìsá sọ wípé wájà àlà ní mubaraka wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé wájà àlà ní kẹfìrà lọ́fọ́ ẹ̀ ìgbà tọ́lọ́ sí tó wúlò fún ẹ̀ àlùbáríkà. Ìjọba ti ní tó bá ti ń sàǹfààní káyé káyé ń bẹ̀rẹ̀ díjì ń bẹ̀ àìsàn. Ṣé pé ìmọ̀ rẹ̀ òní mọ́tò ìmọ̀ rẹ̀ lásìkàríkà ọ̀kọ́ lè kò rí jẹ tó ti bẹ́ẹ̀. Ìyí nǹkọ́ ṣé ń sàǹfààní káyé àìsàríkà mi. Ìdí ń jẹ́ àlùbáríkà mi. Torí pé àárẹ̀ ìta ní ẹni àlùbáríkà. Kódà kárí ìkàánú kàn yí pé báyìí yìí sábà fẹ́ mú mi nípa kọ̀dá ìgbà kẹ̀kẹ́ ní fún rẹ̀ kò ní kọ́ọ̀pù tó sì mú mi fún rẹ̀ kí èrò ìlọ́wọ́ ń gbé ó sì ní ẹ̀dà tó kálù. ànábì ọlọ́run ní o ìgbà ajẹ́pẹ́ ń táwọn èèyàn máa ń rò pé ah, ìmọ̀ rẹ̀ lálùbáríkà òun kọ́ ní lálùbáríkà ṣiṣẹ́ rẹ̀ lálùbáríkà òun kọ́ ní lálùbáríkà. làwọn ọmọ wa bí ẹlọ́run sábà bẹ̀ lọ́run ìrẹ́ ọlọ́run

torí pé nínú táàrí ní gábínẹ̀tì lẹ́nu kọ́ lọ́wọ́ òṣòwò fún yàn. ṣùgbọ́n ọ̀gá àlùbáríkà òun náà ni wípé tóun wúlò fáyé fáyé bẹnẹfíìtì dáadáa látara rẹ ọ̀gá àlùbáríkà nìyẹn. ọ̀gá àlùbáríkà òun nìyẹn. àlùbáríkà wá ní èèyàn máa ń ṣiṣẹ́ fún ọlọ́run àlùkò àwọn àbábọ̀yàn ọlọ́wọ́ bá lẹ́kọ́ lẹ́kọ́ ọlọ́wọ́ bá lẹ́kọ́ láwọ̀ wà fún ọkọ̀ yìí èyí ó fi ní kíni èèyàn máa fi ní àlùbáríkà ọ̀. torí ìdí eléyìí àdúgbò ìwà ìṣá oníwájà ara ni mo ń ka ọkà ọlọ́run tó nílẹ̀ ní àlùbáríkà àìnà máa kún tù gbogbo ibi tí mo bá dé wà ó ní jésù sàkọọ́lẹ̀ fún ìdìbò ìṣọ̀lá ó ní máa ọ̀sà ìkọ́lẹ̀ kí n máa yọ zàkà báàdùn tó háyá lókùn àti bàtì wà láyé. ìyẹn nìkan kọ́ tọ́lọ̀ ti ṣe ní ẹ̀yin tẹ́ ń wò bí ẹ rò pé èmi lè sọ̀rọ̀ mo ti ń sọ tọ́lọ̀ ọba lè sọ láti ní o. ó tún wàá bá rọ́ọ̀lù wa nígbà tí ọlọ́run ṣe mí ní ọmọ rẹ fúyà tó bí mi. ẹ̀rí kan ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ kọ̀ sọ pé wàá bá rọ́ọ̀lù wa lè dá yà ìwádìí dàbí lórí tí kò sí bàbá ọlọ́run ti ní lọ́ máa rí sí ìyá tó bí ni ọ̀rẹ́ nìkan ọlọ́run ti ní kẹ́ni ọlọ́run ti ní lọ́ máa rí fún ìyá tó bí ni. wàhálà ń yẹ kí a lè gbà báárọ̀ òṣè mi ní ọmọ jẹ́kájẹ́ká abẹ́ nìkan òṣè mi ló ní tírága ọmọ òṣè mi ló kéé gbọ́ kéé gbà ọmọ ẹ̀rí ọmọ mi ṣe é gbókè gbà ọ̀la ìyá wọn kàdánwò látara ẹ̀ wọn fi ṣàdánwò fún wọn táwọn wíwíwíwí kò ní gbọ́ ànábì sáni ní ìṣòro ọmọ bẹ́ẹ̀ ọlọ́run àbẹ̀ ọdún adé yìí fún àwọn tí ọlọ́run fi ọmọ nà ní pọ̀pá tí ń fọmọ nà lẹ́gbàá lọ́wọ́ ọlọ́run mọ́sàbáwá tún wọn ṣe o ọlọ́run mọ́sàbáwá tún wọn ṣe o gbogbo àwọn tó ṣe yí pé wọn ò jẹ́ gbà fún wa nú ọmọ tí wọn ò jẹ́ bànújẹ́ fún wa náà ọlọ́mọ jẹ́ wọn jẹ́ bànújẹ́ fún wa o tí wọ́n ní dùnú fún wa kalẹ̀ gbogbo ìtawájẹ́ pa wọn rí kan kò tún kò tún mọ́ wa tó lára wọn ọlọ́mọ fara wa fún wọn ṣe kíra àbátí ya arahamu rahim ọlọ́wọ́lá pé ìrẹ́ ọlọ́wọ́ bá lóka nẹ́bẹ̀ẹ́ sábẹ́ẹ̀ láti pèlẹ̀ ó sì jẹ́ni lọ́dọ̀ rẹ̀ lọ́ọ̀bá náà ọlọ́pẹ́ náà ní kó bá ṣàwọn ọmọ wa náà tí wọ́n lẹ́ni eré lọ́dọ̀ rẹ̀ kó sì tí wọ́n lẹ́ni eré lọ́dọ̀ àwọn tá a bí wọn náà láyé. lọ́ọ̀bà àlejò ọlá ní adébẹ̀yìn sá ń sọ̀rọ̀ fáwọn tí wọ́n fẹ́ mà lórí ọmọ àwọn ní láà àwọn tí wọ́n ń tìyà mẹ́ríàmà àbí àti mẹ́ríàmà

ẹ̀sán ò níye torí pé ẹni tí ẹni tí ọlọ́ọ̀bà àlekọ ọlábàkú ti parí orí ibú tiẹ̀ kò sí tẹ́lẹ̀ wí kò gbọ́. kí tí wù kí òye ìwú kọ́ máa tàn bò báyìí níye. ẹ̀rí àbá ní ẹ̀yìn Muhammad haqqu kàkà ẹ̀ ń mẹ́ta bí làtàmọ̀ ẹ̀ أنت تسمع من السمع أبدا إنها محمد حقي tóbi tó bá ń kọ gbòòrùn tóbi tó ń pariwo tó bá ń kúrá yìí bàtà á ná tàbí làásàmù yìí ó wà rò fún òṣèlú tí wọ́n fi gbọ́rọ̀ ni kò ní kọjá létí tiẹ̀ ọ̀rọ̀ ẹni ewu bukilẹ̀ jùmọ̀ nù bí tí òun kọ́ èrò wọn rìn tó kò ní gbọ́ ìgbà wọn bá ń sọ ìdíbí nínú aka ìyọ jẹ lọ aka ìyọ kẹne yóò jẹ lọ kò ní sí mbẹ́ńgbà náà ilé tó wà á jẹ ronú já kòrò pọ̀rọ̀ ni wọ́n sọ yìí. Ṣé ìjọba àpá ń mẹ́ka bí làpá àti ẹ̀rọ kò lè fi ìṣiṣẹ́ lọ́rọ̀ rẹ wọ́n Nígbà tó dùdú bá ń ṣe kí ni o, wúlò fún ọkọ̀ ṣọlá àbáni nígbà tí wọ́n ń pariwo tó o. Fariwa yín jàmù jàmù ẹ̀lẹ́ máa fi Ṣùgbọ́n tí bàjẹ́ bára ń kọ òun kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n tó dá sọ bò ń bí ọ wà. Ìrẹ́ ni ọ̀hántà tẹ́símọ́ òmìnira ìsìlámù yìí ọgbọ̀n ju bí ọmọ àkókò títí gbọ́wọ́ ọmọ rẹ̀ tó apariwo tó gbogbo nínú gbó. Ọgbọ̀n jù lọ ẹ wo ìgbé náà yọ̀rọ̀ àbá. Ó ṣe rí náà nìyẹn, ó náà bá lè gbára tuntun ní àkókò akọ̀lùkọ́ olùkàlà àtìkárí ìfàwọn láàyè mìíràn àwa ọlọ́ba ṣe dáadáa fún wọn ọlọ́pàá jùlọ àbáwọn ahmed mọ́tàjì ọlọ́pàá sábà ṣe dáadáa fún wọn àwọn ni wọ́n máa tó ayá ìlà yìí lọ́pọ̀lọpọ̀ wọn ní ẹni orí ibú bá ti lẹ gímá hmm, ẹni orí ibú tẹ̀ tó bá ti sáàpù pa ó ti lẹ gímá síbẹ̀ sọ́dọ̀ onídọ̀la bẹ́ẹ̀ ṣàlàyé ẹ̀dọ̀ onídọ̀la kò níye lórí ìdí eléyìí ọlọ́run bá lébi wa ìsá pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀bì yìí tó padà jẹ́ lọ́jọ́ wájú ẹni. ẹlẹ́ẹ̀kejì ó sì fẹ́ bàárọ̀ àyà tó bí. ẹ mọ̀ pé eléyìí ti alágbèrè èyí tí jáde lẹ́nu yẹn kẹ̀wọ̀ sílé ìkọjá kẹta fẹ́ kọ́ màkà tó lọ sí jìnnà. àbí kẹta fẹ́ pẹ́ nìkan tí kápẹ́ńtà gbẹ́nàgbẹ́nà kan fún lóyún. ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ náà bẹnu táwọn kan kọ́. Gbẹ̀nù táwọn kan náà máa ń ṣẹ́ẹ̀lì sọ̀wọ́n ní gbẹ́nàgbẹ́nà kan lọ́kàbọ̀ olóyún oyún ọmọ àlè ní ànẹ́bí ìta. Bẹ́ẹ̀ni gan. Ẹ̀kẹ́ tí ń jẹ ti pẹ́, ìdánilọ́kọ̀ jẹ́ ti wà ti pẹ́, ṣẹ́ṣẹ́ gbẹ́nà tẹ̀lẹ̀ rẹ̀. Ẹni tọ́lọ̀ ọba àlékọ́ lápọ̀ mọ́ bẹ́ẹ̀. Lámọ̀ sọ́mọ́ wa pé Ìsìláàmù lẹ̀sìn, lámọ̀ tara wa jẹ́ kò sẹ́ni tí kò sí ó máa ń pẹ́ ànẹ́bì yìí sá púpọ̀ wọn àti ká máa búrú kaná jésù àjọpọ̀lọpọ̀lọ rẹ ni ànẹ́bì yìí sáwọ̀ bẹ́ẹ̀ ànẹ́bì yìí lọ́lọ́ náà ni ọ àmà bú jésù o àbíká yẹn kan bẹ àwọn yẹ̀wù bí ẹ ànẹ́bì mú táwọn mọ́tò wo kúrò ànẹ́bì tí wàá ní gbogbo wọn ànẹ́bì ọlọ́run ní gbogbo wọn tí wọ́n bá ti wájú ọlọ́run lọ ipò tá ànábì tó wọ́n wá ẹ̀sọ́lá ní ànábì Musa ní ẹnu pé ọlọ́run pa ànábì sallallahu alaihi wasallam ó fi táàpù gbogbo wọn pé ànábì mi ò ní wá lẹ́yìn tiẹ̀ mọ́ torí ìdí eléyìí jàmá wọ́n ti parí ẹ̀ wọ́n ní wọ́n sàlámù àlàyé ọ̀là ọlọ́run ìṣẹ́ ọlọ́run kó máa bá mi abẹ́rẹ́ta yá ọmọ wòlíì tù lọ́jọ́ tí wọ́n bí mi ọlá ọlọ́run ìfẹ́ ọlọ́run tó wà pẹ̀lú mi àwọn àbáyé ní kí ni ọlá ọlọ́run tó jọ yẹn. arúgbó àwọn bó ṣe ṣe àjùlọ yìí tọ́ àpapọ̀ lórí ẹ̀. wọ́n ní tiwọn rẹ̀ ní wípé àlẹ́ àmẹ́ni náà ṣe ìtàn wà àwa nìyí. ìfọkànbalẹ̀ security wà fún mi ọlọ́ọ̀bá àlejò ọlásì kí ni. nígbà tí wọ́n bí mi nínú ẹ̀ṣẹ̀ ìtàn kò jẹ́ kéṣù ọ̀fọwọ́ bà mí. kò jẹ́ kíni kò jẹ́ kéṣù ọ̀fọwọ́ bà mí. ọmọ mi ìjọ wọn ti bí iná lè tutù gbáǹdì. ìjọ wọn ti bí iná lè tutù kọ́mọ mi nkó. ọwọ́ àwò àti kékeré náà yóò tún máa wọ hàn. ah bóyá lè wúlé yìí ṣe ń wò yìí àwọn èsì ló pa àwọn náà kọ́. ló fà á ṣùgbọ́n tọ́wá di pratika ọ̀pọ̀lọpọ̀ yẹn ní sẹ́ẹ̀lì ń bẹ́ ọkọ fún ìyàwó rẹ̀ wọ́n máa tó àbẹ̀rẹ̀ kù ṣe. ma ẹ fi lè bí ẹ fi lè bí ní fọwọ́ irú ìyàwó ni ní fọwọ́ tí wọ́n ti ara wọn wọ́n ti yẹra Bẹ́ẹ̀ni pé ogun eléyìí, àwọn ti mẹ́sùn gbé tẹ́lẹ̀ ọ̀rẹ́dì. Èsù wọn ti fi pilẹ̀ wọn ni wọ́n ti wọ́n pẹ́ tẹ̀lé ń filẹ̀. Jésù wá ń dìtọ́lọ̀pù mọ́ wọn láà. Lórí ibi eléyìí jàmá. Àsàlámù aláìyà. Ànábì Ísá ní ìkẹ́ ọlọ́run ọlọ́run. tèmi ìsọ́lọ́wọ́ àti ìrànlọ́wọ́ ọlọ́run. Ó wà pẹ̀lú mi ọmọ ìwọlé tó ọjọ́ tí wọ́n bí mi ẹ̀mẹyẹ lòdìí níjọ́ wọn bá fẹ́ bí oríṣiríṣi ẹbọ ni wọ́n ti ká tó bí kò sí ìhun fún abẹ bí ẹ̀mẹyẹ bọ́ tí wọ́n ṣe lórí ẹlòmíì wọn à ah! ó wà ní oyún rọbí kó o rí bí ọyá ẹ̀fọ́ lọ pa ẹran síbi ògún ẹ̀fọ́ lọ bọ̀ ọ̀sà kan ọyá ẹja adìẹ lẹ́yìn àti rọbí wọn lórí ọba àlè rọ́bà wọn sí ẹ̀fẹ́ adìẹ dúdú ẹgbẹ́ra fún ẹ̀ oríṣiríṣi ẹ̀bọ ni wọ́n ti ká tó bímọ mi. àwọn ìyẹn sá ní ọlọ́run dáàbò tó níbi gbogbo rárára o ọlọ́run jọ̀wọ́ sí ọ tẹ̀lé ẹlú ìrànlọ́wọ́ ọlọ́run ni wọ́n ti bí mi báwa náà ti kà á tẹ̀lé náà ọlọ́run sọ pé àníṣe ibi ìkùkù tẹ́ gí àbí ìtọ̀ wà yẹn kù zí máa mi kù sáà kíkà rẹ̀ yín kàrú kọ̀ báyìí jẹ ní ìyà ọlọ́run sọ múra lọ́gbà díẹ̀ ẹ̀nà pàkùlí wa sírọ́bì wa kọ́rí àìnà ẹ̀yà máa jẹ máa mu máa jẹ èso tàbí dùn tí ń jábọ́ kó sì máa mu nínú omi ìṣẹ̀lẹ̀ tó jáde yẹn àbẹ́yẹ ọlọ́run ti ṣe kí ni ó ní wọ́n ti bí ànábì wa ìta òun nìyẹn

ìlòsẹ̀dá ayé mi owó ìkọ̀tẹ̀lé wọ́n tún ti jẹ́ wọlé àlìkíyàmà wọn ní gbé mi dìde lẹ́nu tó ń sùn fọwọ́ bà sábàjẹ́ ààrẹ lùgbà ẹ̀sùn lè fọwọ́ bà yẹn ọlọ́run fẹ́ sọ. nínú sọ́ọ̀tù bá kọ́ra àwọn tí wọ́n ń jẹ ìdá tí wọ́n bá ti ti jẹ́ wọlé àlìkíyàmà wọ́n ó ti jẹ méjì ẹbí gẹ́gẹ́ ni o ó ti àkàbàtò ìṣèjọ́ nígbèrè ẹni tó kọ́wé tuntun tẹ̀. ẹ̀rọ àlẹ́bí ìsá ń gbọ́dọ̀ pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́ bá lè kọ́lá ọ̀la ọlọ́wọ́ mọ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú wọn. bẹ́ẹ̀ àlẹ́bí ìsá ti wá lu ayé lóòótọ́ kò bá wọn fa nǹkan kan láyé kò ní wàhálà kẹkẹ lẹ́yìn kó jíṣẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ tòun ti bẹ́ẹ̀ ayé ọ̀fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ pa náà lọ́dún gbèlòkè làwọn fi ń lò fún àwọn àti pa ọlọ́ni wà láti ṣèjúdà wàmà kọ́tàlú wàmà sọ́làbù wọ́n àpá nẹ́bí ìṣá o wọn àti kan wáyé bẹ́lẹ́bì ó tara wọn jẹ. ọlọ́run gbé inú kiri padà bọ̀ ànẹ́bí ìṣá ń padà bọ̀ wá ànẹ́bí ìṣá ń padà bọ̀ wáyé ṣùgbọ́n pé ọmọ wa kíra rẹ̀ lẹ̀ ẹ̀ẹ́gẹ́ rẹ̀ ìrọ́ sara ń jẹ ta ni ànẹ́bí ọlọ́ ẹ bọ̀ wá olọ́dún kẹ́kọ̀ọ́ kú ọlọ́run kẹ́ ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀ tí wọ́n dá káwọn náà ni wọ́n mú fún ọ̀tá bàgbére ìdán rògbò yìí ara àwọn ọ̀tá ẹ̀ àwọn náà ni wọ́n mú tí wọ́n kàn bàgbére bù ìṣáàmù ló yanjú eléyìí fún wa àgbàdo ìhálẹ̀ yẹn ti kú ọfẹ́ jẹ rẹ̀ ẹ̀jẹ̀ wo ẹ mọ́tara ẹ jẹ ọgbàlù ẹ̀jẹ̀ ojú síbò ọjọ́ ìdájọ́ ti ọ̀bá làákàyè mú pọ̀ náà àwọn nǹkan ní ìtìmọ̀ jáde lẹ́nu àwọn èèyàn ó lè fẹ́ wá lè fọ́lá ká ẹ̀rù kẹ́ni ọmọ ọ̀tá tuntun tó bí ẹnu àwọn ọ̀tá ọmọ ọ̀ká tó bí ọmọ rẹ̀ ká tuntun kó àbílẹ̀ àá ó lè yẹ́sẹ̀ rí àwọn. yọkọ̀ mọ̀ àlejò sọ́nà wà wà rẹ̀ wọ̀sílàm nígbà tó máa rẹ̀ tó jẹ́ ọkùnrin tó tún kù fún tó kù gan-an kó dáa níbi bàjẹ́ ká tó wá sọ wípé ẹ bá lọ pé wọ́n ti rẹ̀ ó wọ́n pa ara rẹ̀ rárá. Ọ̀pọ̀lọ̀ máa fi hàn lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kápá ni, àlejò sọ pé àwọn ọ̀dà kò mọ̀ pàkílẹ̀. Ìjọba ẹ̀jẹ̀ nìyẹn. Ìjọba ẹ̀jẹ̀ àti ìmọ̀ràn ẹ̀. ọkọ ya ẹ̀pá torí abába sì mọ́ra yọ̀ọ̀fẹ́ ká mọ́pà fún ànábì bàjẹ́. kódà iléeṣẹ́ ńlẹ́ ọ̀rọ̀ yẹn àtàwọn kó ṣe iléeṣẹ́ ńlẹ̀ tó ní. ṣé lọ́jọ́ ọdún ni wọ́n ní yẹn náà ló bí láti tó pọ̀ fún àwọn gan. mi ti fẹ́ alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kejì sẹ́lẹ̀ kẹta wọ́n wá tuma da haka kuma siru ana ne sai ka fita biya tun je ne a koko a ce bai kale ki jalo ra faru na ru amma rome na tawali luriye ki je nei o a tira re nje sai ja ironi ni ji da kan ti je be ana ne isa oti ana ne isa Ọlọ́run ba le ki ola gbe ilu kiri sin padà bọ̀ bal rafa'u Allah Ọlọ́run ba le ki ola lo gbe ilu kiri ọmọ pa isa Lórí ìdí eléyìí, ọlọ́ọ̀bà àlejò ọlá ní Dáríkà ìsábìnú Mariam, eléyìí lọ́rọ̀ Ìsá ọmọ Màríà, ọ̀wọ̀lá ọ̀rọ̀ òṣèlú eléyìí. Alẹ́dí fi ìyà ń tẹ̀rú wọn. Ilé ìtàrí ṣe èyí jílẹ̀, ó kálukú nǹkan lọ́wọ́ tí ń sọ tó wù. Ìwọ́lọ̀ wà ní láti máa wọ̀ èèyàn. Ó ti mọ̀ kó kálukú kàwọn sọ tó wù. Ó ní eléyìí lọ́rọ̀ òṣèlú

kò lẹ́tọ̀ọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni fún yàn kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba àlejò alábìmọ̀. ọ̀rọ̀ ní sùúrù ara náà nínú ọ̀rọ̀ ọlọ́run lákọ̀dọ̀ amúrọ̀ tó bá ti tó bá ti sọ pé kí nǹkan kan ó rí bákan. ẹ̀yìn nàmá yẹ kúrò láwù òun náà sọ fún nǹkan yẹn náà ní pé kọ́ máa rí bẹ́ẹ̀ ọ̀yà kúrò yóò sì máa rí bẹ́ẹ̀ lóòótọ́ ó wàá gbọ́yé tọ́lọ̀ ti ṣe pẹ̀lú dídí tọ́lọ̀ fi sábẹ́ ànẹ́lẹ̀ yìí sánà ni ìyẹn ló fi sọ wá pé ń kára fún òun ọlọ́run láti sí ànẹ́lẹ̀ yìí sá a máa fẹ́ owó sínú Màríà bẹ́ẹ̀ náà ó sì máa dùn ọmọ ńbẹ náà ìdùn náà bí bẹ́ẹ̀ náà kó sì máa dèèyàn ó sì máa sọ̀rọ̀ àá títóbi ọlọ́run ni àtàrà ọlọ́run ni ọlọ́run báwo la kún báyà kún rẹ tọ́ ọmọ àti ìṣèkù tọ́ ọmọ àti nítorí bẹ́ẹ̀ náà gbogbo ohun tí ó dùn máa wà náà nù gbèsè ayé wa ọlọ́mọ́sà bá wa lo kún báyà fún rẹ̀ kó bá wa sọ́ dìdùnú fún wa o. gbogbo ohun tá à ń béèrè lóore lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kó bá wa lo kún báyà fún rẹ̀ kó bá wa sọ́ dìdùnú fún wa o. kó o ṣe fún wa ọlọ́run lórí ara wa lórí àwọn ọmọ wa lórí àwọn ọmọ kéwu àti lórí gbogbo alákòóso wa. ìràbà ti kẹ̀yà arahamu rahman ìràbà ti kẹ̀yà arahamu rahman lórí àwọn tó bí wa ọlọ́mọ́sà sílẹ̀ ọlọ́run bá ní wà iná ńlá ọlọ́run dájúdájú ọlọ́run ọ̀gá yìí lọ bá tèmi ànábì ní sọ̀rọ̀ yẹn. Wàrọ́pù kún ọba tí ń sọ yìí náà lọ bá gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ̀ náà. Wọ́n wá rí bẹ́ẹ̀. Wọ́n tó ń lò ń sin Jésù orípọ́lọ́ ń kó bí i lọ́nà àrà. Wọ́n tó ń sin nǹkan míì náà. Sọ̀yàn láàyò tó ọ̀dọ́ lọ́wọ́ ọba náà. Ọlọ́ọ̀bà àlejò ọlọ́rùsọ lórí ara ànẹ́bì yìí pé wáyé ní àwọn àrùn bí i dájúdájú ọlọ́ọ̀bà àwọ̀ òun lọ́ba ti ní. Bákan náà, bọ́ọ̀rọ̀ bùkún òun náà lọ́ba ti ní náà tó bá rí bẹ́ẹ̀. Fáàbùdù òun ni ẹ máa sìn ẹ máa sìn nǹkan àbí ìná. Àdá fi ọ̀tún mọ̀sẹ̀fín eléyìí lọ́nà abẹ́rẹ́ nǹkan eléyìí lọ́nà òdodo ọ̀nà tó dúró déédéé eléyìí tó lè mú sí ọ̀nà ọlọ́run kí ni o gbà pé Allah ò lọ́lọ́run tí o sì máa sì òun lọ́nà kéde ọ̀nà tó lè mú ní rí ọ̀nà ọlọ́run tó bá wá rí ẹ̀ abẹ́rẹ́ ọ̀bà àlejò ọlá ọlọ́run kọjá àánú orí ọ̀nà ọlọ́run ìsáàtò náà nílé ni táwọn tó máa tẹ̀síwájú lọ́la abẹ́rẹ́ ọ̀bà àlejò ọlá owó ilé ìta àfọ̀rẹ́ náà kọ́lọ̀ ń kó lọ́wọ́ صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته